kan wájú wa ni pé faman abudala bisolatin mashruwacatin bi anwaaci solati almazcuma dakala fi ẹnikẹ́ni tó bá wá pààrọ̀ àwọn àsálàtù tó pọ̀ solatu alfatih solatu nariya solatu maiya ah, solatu solatu àtọ́rísìírísìí àwọn àsálàtù míì tó sọ wípé ní anabi sallallahu alaihi wasallam ó ní ìyí tó ní ká máa ṣe fún un ẹnìkan wá fi pààrọ̀ rẹ̀ àwọn àfáàní pé ru ẹni bẹ́ẹ̀ ń bẹnu àwọn tí ó tí wọ́n wọ̀ ọ́ tí wọ́n gbà mú ìgbà tí wọ́n gbà kírímínà mú alábi àwọn àfáàní sọ pé ní irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú àwọn tí wọn ò ní rí àbàtà àlìkáwọ́sára mu ẹ dákun láǹfààní rẹ̀ ńgbà láǹṣe wàhálà nítorí anabi sallallahu alaihi wasallam tí a tún wá rere wàhálà wa jẹ ẹ dákun èwo lẹfà nínú èje so ẹ dákun torí Ọlọ́run kíní yìí àánú máa ń ṣèyàn tí wọn bá ra àwọn tí wọn ń ṣe rásàlátù bẹ́ẹ̀ torí pé wọn ń ṣe wàhálà kí ló nira kíní yìí kára àkàgbà yìí pàṣẹ ni níta tó máa ń wí ni pé wọn ní pé àwọn àgbàlagbà lò ó Ọlọ́run sì gbà fún wọn ṣẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin wípé àwọn kan lo nǹkan kan Ọlọ́run gbà fún wọn àti pé kíní yìí ẹ̀sìn ni ẹ mọ̀jà gbà wípé ní àwọn ẹlẹ́bọ wọ́n ń rọ kiri ká odò wọ́n ń rọ kiri ká òkúta wọ́n ń rọ kiri ká iná wọ́n ó sì gbà wípé àwọn ń wá ọmọ ọlọ́wọ́ sì fi sàdánwò fún wọn ọmọ Ọ̀ṣun Òṣogbo ṣe báwọn yẹn ń lọ bẹ̀tán lọ tọrọ ọmọ lọ́ṣun Òṣogbo wọ́n sì ń rí i so wá túmọ̀ wípé ká máa lọ lè bẹ Ọ̀ṣun Òṣogbo wò ìjọ túmọ̀ sí wípé ká máa rọ kiri ká iná so irú àwọn ọ̀rọ̀ yìí àkákìyèsí. Uh, a kà máa fi ń ṣe àwọn èèyàn ní lọ́nà ni kò sí nǹkan kan tó ní wá la ká padà síbi òdodo tíra kan wá ń bẹ tó ń pè ní jalawul afham fi fadli ala fi fadli wa salami ala muhammadin khairil anam tí àfàwà ibnu qayyim aljawziya ṣe babaláwo tíra yìí gbogbo ọ̀nà téèyàn lè fi gbà sàlátù fàdé sàlám ń bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ni alayhi salatu wa salam ni àti gbogbo àwọn oríṣiríṣi rìwáyà gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ ìta bá lè mú bẹ́ẹ̀ àmú níbẹ̀ àmọ́ wọn tí yóò da táwọn náà yìí pé kò da ẹ̀dá kun ẹ ká jìnnà sí i ká lè ba rere wàhálà wa jẹ yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbi salim. jazakumullahu khairan ah, wọ́n ní ẹni yìí ó ń gbà wà láyé ìyàwó tó fẹ́ fẹ́fẹ́ tó mẹ́rin márùn mẹ́fà àmọ́ márùn yẹ pé lè rẹ̀ lẹ́ẹ̀kan náà àbí mẹ́fà lè rẹ̀ lẹ́ẹ̀kan náà nígbà tí wọ́n fi di mẹ́rin àbọ̀kọ ọ̀kan àmọ́ tó padà ka ìyàwó tó fẹ́ tó márùn mẹ́fà sẹ́yìn náà ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ náà ni pé ìmáàmù ké wọn ní sáà lè kírun lẹ́yìn rẹ̀. ìbéèrè yẹn ni pé ìbéèrè yẹn láyé kótó ni kó wọn ló tó mẹ́fà ó tó méje mẹ́jọ àmọ́ kéye kó kó wọn wọn wà lábẹ́rẹ́ ńgbà kan náà ńgbà tí o kó di mẹ́rin ọ̀kan kú àbọ̀kọ̀ kan ó padà fẹ́yìn sí i àmọ́ tá a bá káyàwó tó ní kó tó kù láyé ó mẹ́fà méje mẹ́jọ. ìbéèrè ohun bí mo ti rẹ̀ bí wọ́n parí ọ̀tọ̀ níbi tí wọ́n parí àwọn ibi tí wọ́n parí sí òun kò sí yín kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ pé kí ọkùnrin mùsùlùmí ó ju mẹ́rin lọ lẹ́ẹ̀kan ṣoṣo ìpè tá a bá káyàwó tí ń bẹ láyé lẹ́yìn a karùn-ún bíjú bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀pẹ́ léyìn tí n bá ń ṣe bẹ́ẹ̀ zina yóò sì jìyà zina rẹ̀ gbẹ̀ndẹ̀lẹ̀ kìyàmá àmọ́ ẹni tó sọ pé ní ó fẹ́ àkọ́kọ́ ó kú ó tún fẹ́ kejì ó kú ó tún fẹ́ kẹta títí ó fi jù bẹ́ẹ̀ lọ eléyìí àbí ń kàn kalẹ̀ ilé ẹ̀ṣẹ̀ o torí pé kòkòrò ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀lẹ́ tí wà á ẹ̀ṣẹ̀ ó ti wá rò pé ó béèrè ní wípé a mọ̀ wípé tí èèyàn tó ọkọ àtìyàwó láyé àwọn méjèèjì ọmọ àlìjánná àwọn náà ni wọn ó jọ jẹ ọkọ àti ìwọ ara wọn lọ́gbà àlìjánná. ẹ wá sọ pé ní ìyàwó tó fẹ́ láyé ojú mẹ́rin lọ àmọ́ tí náà bóyá mẹ́jọ ni bóyá mọ́tò bẹ̀ ṣùgbọ́n tí kì í ṣe ẹ̀ka náà ìyàwó bó ti wá pọ̀ tóun náà náà ni òun ní jẹ́ ìyàwó rẹ̀ níbi tí wọ́n láǹdì sínú bọ̀ tí wọ́n padà láǹdì tó. nígbà tí wọ́n wá láǹdì àwọn ṣe nígbà tá fún òǹkà mìíní kò sí ẹ̀rí òǹkà ìyàwó fún fún mìíní jọ́ ń gbé dàlẹ́ kìyàmà so ní àlùjánnà àmẹ́rù àyẹ̀wò tí ọkọ àti ìyàwó tán bá bára wọn lẹ́ tí wọ́n sì gbádùn ara wa láyé tí wọ́n sì wọ àlùjánnà so wọ́n ò jọ tó àyájẹ́ gbogbo wọn náà wọ́n ò jọ bára àlùjánnà náà ni ọ̀la alambi sọ. na ìmáàmù tí kò rí kéwkéyàn yú gàdúbì falala ṣé àwọn jàmá lè kírun lẹ́yìn rẹ̀ alábi pé ọ̀rọ̀ qira'atul imam àti ń sọ níbi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà ìmáàmù tí ò rí kéwú yanjú bó lọ sí déwájú aslan yìí lákọ̀ọ́kọ́ béèrè nù táwọn béèrè ni wípé ǹjẹ́ ó tọ́ ká yan ìmáàmù tí ò mọ kéwú ké ìdáhùn sí ni wípé kò tọ́ ńgbà tá a bá ti wípé ní kò tọ́ a ní ẹsẹ̀ mọ́ wá béèrè wípé ǹjọ́ lẹ́tọ̀ọ́ ká máa kírun lẹ́yìn rẹ̀ àbí katuka lẹ́yìn rẹ̀ anabi sọlá sálà sọ wípé ní yẹ umu qawman aqra'uhum li kitabillah àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ká máa ṣe ìmáàmù àwọn náà tán bá máa alukurani ká jù tí wọ́n máa kà dáadáa àwọn yìí ni wọ́n kọlifáyà àti ẹ̀tì àgbèrè pàǹ fẹ́ jẹ ìmáàmù tí ò bá wá sí mọ́ ó wá kó àfọwọ́hún fi díìnì la àwọn tí wọn bá tún máa fíkìú dáadáa báwọn náà ò bá tún wá sí mọ́ ó wá ku àkùdámuhum hijira àwọn tí wọn bá kọ́ ṣe hijira yìí ni pé nítorí wọn kọ́ túbá àbẹ̀ nítorí wọn kọ́ gba ìsìlámù láwùjọ tí ò bá wá sí àwọn yìí náà má tá a rínú wọn ó wá ku àwọn tí wọn bá dàgbàlagbà àmọ́ mùsùlùmí tó lè rí kò yẹ ká má rí ẹni tí ó mọ àlùkùránì ká ìbéèrè yìí bàbá wo labala kan yóò máa bàyánú jẹ́ pé bóò ni a ṣe wá rí ọkùnrin mùsùlùmí tí ò ní mọ alukurani ká ní kíkà tí ó fi lè gbé láti máa kírun kódà kàtà tó bá ṣe pé ǹjẹ́ alẹ́ kírun lẹ́yìn àbá alẹ́ kírun lẹ́yìn rẹ̀ òun gángan fúnra rẹ̀ bó ló ṣe fẹ́ kírun so ìbéèrè táwọn á béèrè ẹni tí ò mọ ìrun kí tí ń ṣe mistake àwọn náà ń ò rí bákan náà oríṣiríṣi ni wọn àwọn tó wáyé pé ní ìka kùránì wọn kọ́dà ní tí o máa kí ó gan mọ̀ pé ní ayélé kì í ṣe kùránì ìní pé àti sọ fẹ́ pé juwe ní tó sọ pé ní an'amta alayhim fàpèjúwe àni ọ̀gáyọ̀rọ̀ alẹ́bí an'amta alayhim àwọn tí wọ́n ọlọ́run ọba ṣe ìdẹ̀ra rẹ̀ fún a pé fatiha ló wà lórí ta ẹni tó bá wá ń ké wípé an'amtu alayhim wípé. Uh, ẹni tó ń ṣe ìdẹ̀ra fún bìkọ́ tó bá tẹ́lẹ̀ gba dọ́mà ó ti change manner ó ti change ìtumọ̀ irú yìí òun kò tọ́ ká kírun lẹ́yìn rẹ̀ rárá bí tuwú kó lè mọ torí pa nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé ní la salata liman lam yaqra bi fatihatil kitab ẹni tí ó bá ka fatiha kò nírun ẹni tí ó bá sì ka fatiha yálà kò kà á rárá ni àbúkà kò kà dáadáa òun náà wà lára àwọn tí ò ka fatiha ká ní pẹ́rú ẹni bẹ́ẹ̀ ni à ní kírun ní. Ni lẹ́yìn rẹ̀ àmọ́ tó yẹ pé ní bá ń kà á àwọn mistakes ti ń ṣe kì í ṣe major àwọn minor mistake ni so irú eléyìí àwọn àfáàní wípé kò sí láìfi láti kírun lẹ́yìn rẹ̀ alájà wáàzì ìmáàmàtì màfúdúlì lè ìmáàmì fáwọn dèntọ́ ni pé ẹni tí ẹni tó bá tó bá dáa jù yín tó máa kéwú jù ó lè kírun lẹ́yìn ẹni tí òǹgàngbà yìí pò mọ kéwú jù lọ pé kò sí láì fi ń bẹ so nípa báwọn ká ní pé kéwú tí ò àwọn mistake tí èyí ṣe méjọ ni a lè kírun lẹ́yìn wọn àmọ́ mistake tó bá bá ìtumọ̀ jẹ́ a lè kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ Wallahu ta'ala alamu. ọlọ́run kó bá wa san olùdánilẹ́kọ̀ọ́ wa ní ẹ̀san olóore mo ní àkíyèsí kan lórí ìdáhùn tí wọ́n dáhùn lórí ìbéèrè yìí wọ́n ní ìjókòlẹ̀ lẹ́tọ̀ọ́ ká fi ẹni tí ó bá ma kùránì ké dáadáa jẹ ìmáàmù èyí nǹkan ló yẹ kí amójútó ká tó béèrè pé jáde kírun lẹ́yìn rẹ̀ bí ìṣòro tí a ní ní ọ̀pọ̀lọpọ̀ ìlú mùsùlùmí. òun náà ni wípé àásábà máa ń fi irú ẹni báyìí jẹ ìmáàmù ẹni tí ọmọ kéwúké nínú kó ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ oyè ìdílé ni a ti sọ ìmáàmù dà òun sì lóye kàn ọmọ kéwú o kọ̀mọ́ kéwú o òun gbé síbẹ̀ ìṣòro àkọ́kọ́ nù ìṣòro mi ń gbà mí àìkò rẹ lòmíì tó dáa jù lọ ní àárín ibi tí nǹkan yẹn ti láàrin tí wọ́n fẹ́ yẹn mọ́ mú ìmọ̀ ń wáyé bẹ́ẹ̀ tí yẹn bá dáwọn stéètì kan àbí yẹn dáwọn ìlú kan èyí ò rí wípé ní ìtì yorùbá máa ń sọ wípé ní olójú kan níjọba nílùú afọ́jú náà ni ó wáyé yorùbá sì ní ẹni tí kú bá pa òun náà ni ó jẹba lé ààyè fọjọ́ orí wò ńgbà míì lódìdí agboolé kan bóyá ọmọ ogójì ọdún ló dàgbà jù lọ ọmọ ogójì ọdún náà ni ó jẹ mágàjì so ìṣòro yẹn wà láti ọ̀nà méjèèjì tí mo yìí kan náà méjèèjì tá a dárúkọ yìí àwa wá ń wòye pé ojúṣe mi tí mò ń sọ̀rọ̀ ni ojúṣe wọn tó ń wò mí tó ń gbọ́ mi ni wípé pírọ́blẹ́mù yẹn wà nílẹ̀ báwọn ṣé kò yẹ ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí sẹ́mínà fáwọn ìmáàmù wọ̀nyí yẹn ni pé bá a ṣe múra sí irú wáàsí tá à ń ṣe ní gbangba yìí tá à ń ṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ló yẹ ká máa káwọn kan wà kọ́ máa kọ́ àwọn ìmáàmù jọ kọ́ máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn kọ́kàn wò pé ọgọ́rùn-ún ìmáàmù ládùúgbò báyìí ọgọ́rùn-ún ìmáàmù ládùúgbò báyìí látìgbàdégbà ẹlòmíì náà ò rí pé sákèsí ni sẹ́bà àwọn nǹkan tó kù táwọn èèyàn tẹ̀ lọ fún tírénì rẹ̀ àyèmọ̀ college àmì yẹn tó NCE nítorí pé ó ń tíṣì wọ́n tún ń ṣe training fún un from time to time tòun ti báwọn náà tó bí kò tí ì mọ̀ ṣe dáadáa bó wà lẹni tí wọ́n ti ẹ̀pìlẹ̀ ṣe ẹni kọ̀ọ̀sì fún ọkàn bá rẹ̀ ń bẹ̀ ni àbí àrò yìí pé ní ká fọwọ́ lẹ́rán ìjọba ni wọ́n máa ṣe fún wọn bí ǹjọ́ kàn jọba bí ajẹ́ yìí pé àwọn nǹkan kan ń bẹ tá a gbọ́dọ̀ máa ronú sí pé ọlọ́run jù wá léèrè kí ni kí lára nǹkan náà ara pé àwọn tí ń darí wa tí ń jẹ́ ìmámù wọ̀nyẹn tí wọ́n ń kírun fáwọn èèyàn wọ́n ń ṣàṣìṣe tó pọ̀ ó yẹ ká máa pè wọ́n ṣàkíyèsí ká máa ṣe sẹ́mínà fún wọn láti gbàdégbà kódà ìwọ pásánà tó jẹ́ nìkan tó bá wo àwọn àfáà kan tó rò pé ẹ̀yin àfáà yìí ẹni gbìyànjú kọ́ lọ bá àwọn àkójọpọ̀ kan pé màá ẹ bá ń ṣètò ládùúgbò wa bí kọ́lọ̀ àbí mọ́sálásí mẹ́wàá ni màá spọ́nṣọ rẹ̀ ibi tẹ́ ẹ lò kò ní ìdíkọ̀ wá sí irú họ́ọ̀lù tí bíbá yìí tí ó sì jẹ gẹ̀dẹ̀ yìí àlera àwọn họ́ọ̀lù míì tí èsì pé rẹ̀kẹ̀tẹ̀ kódà lè fi sí mọ́sálásí kan ẹ̀dọ́kẹ̀ bá wa sọ fáwọn ìmáàmù wa wọn ò farabalẹ̀ kírun bó ṣe ń wó kírun ìbá sọ fáwọn ìmáàmù wa yìí tó bá kírun tán iye elépo mówó wá tiẹ̀ wá kíníkan mú wá yìí ń gbàsìkò kó máa bá wa ṣe àdí kó máa kàdísì kan lẹ́yìn àṣùbà lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ náà rí yẹn pé wọ́n ṣàkíyèsí ni tọ́ ajẹ́ yìí pé nítorí kù lọ́rùn mùsùlùmí pọ̀ ṣùgbọ́n dípò ká ṣe gbogbo eléyìí o gbé nǹkan mi ni à ń yà sí so challenge lélẹ́yìí jẹ́ fún wa ìṣòro yẹn wà nílẹ̀ al-mushkilatu qa'ima problem yẹn wà nílẹ̀ ó dẹ̀ tún tẹ̀síwájú tún bí sọ̀rọ̀ bí sọ̀rọ̀ máa lọ náà nù káwá wá solution sí kọ́lọ́n kójọ kó nà wá lọ́wọ́ ná tọ́ kọ́lọ́n kójọ kó sànù wá bó kó ń bẹ tó lọ bòmí náà ó tún rírọ ẹ̀ ń bẹ. ọlọ́run kò sàn wálé sàn dá ọ̀rọ̀ tí àwọn dókítà sọ yìí bí wọ́n ti sọ́lẹ̀ ọlọ́run ní jẹ́ kọ́ lọ bẹ́ẹ̀ kọ́ra bí ó márùn lèèyàn bá ṣe ètò náà fún oríire tí ó kó bálẹ̀ ó mú ọ pọ̀ ju ìmáàmù márùn ni lọ kọ́lọ́dà kó ṣe nírọ̀rùn kọ́ra ti dòdò tẹ́sí fi ọlọ́run lè mú wa náà nínú ẹ̀rù láyé àtàsìm pé kí máa wọn pé akí alájẹ akíní akálàjì kíní èyí tí máa gba àsìkò ni àṣàdúrà fún kíní ọlọ́run lè mú wa lọ́nà àìsí gbogbo eléyìí nínú ọlọ́run kó sànù wa ẹ dákun ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwa tí àwa ń jòkólẹ̀ ọlọ́run lè ràn wá ń sẹ́nà o àwọn mọ́ọ̀mù yìí àwọn náà wọ́n gbẹ́sẹ̀ lọ́wọ́ o ẹ̀kọ́ tí wọ́n bá sì ní iná ìdọ́lọ́run fi ṣe dáadáa fún àlè ọlọ́run kó bá wa san ilẹ̀ san dáadáa ah, lójú àlè kìámà dr ẹlẹ́sìn lójú àlè kìámà ṣé àwọn èèyàn máa béèrè pé fúnra wọn ni wọn máa fi ṣàwàdà pé àwọn lọ́ọ̀yà ń bẹ tí àwọn náà jáde sí nígbà tí ẹlòmíín bá ń làágùn so ó lè pe lọ́ọ̀yà rẹ̀ náà lọ́wọ́ wọn ní kọ́dà àwọn lọ́ọ̀yà máa fi ṣàwàdà bẹ́ẹ̀ náà pé òun ti ní lọ́ọ̀yà tó lè tó lè bá òun fèsì àwọn àwọn màláìka láti àpìlì àbí láti ṣèkínní wọn ní kọ́dà àwọn lọ́ọ̀yà mi máa ń débẹ̀ bísí jazakumullahu khairan <clears throat> aláwọ̀ sàn ilẹ̀ sàn rè yawmal qiyamati gẹ́gẹ́ bá a ti sọ ní ìpìlẹ̀ bóyá ẹni tó béèrè béèrè bóyá wọn tètè dé ní ìpìlẹ̀ ni a rí pa sọ wípé ní ọjọ́ yìí yawma la tujzi nafsun an nafsin shay'a ọjọ́ tí ẹnìkan ò ní lè ẹnìkan kan lẹ̀ ni yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi. وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغني ọjọ́ tó sọ wípé ní bàbá ò ní rojú ọmọ ọmọ ò ní rojú bàbá ìyàwó ò rojú ọkọ ọkọ ò rojú ìyàwó rẹ̀ tẹni kálukú tó o lẹ́rù kó má dìkun bẹ́ẹ̀ bá tiẹ̀ wá gba lọ́ọ̀yà àwọn aláṣọ lẹ́ẹ̀kan wípé àwọn anábì ọlọ́run bá gẹ́wọ̀n máa sá láti wá wájú ọlọ́run bá wá ti wá sí pé gbogbo àwọn anábì ọlọ́run látòkè délẹ̀ wọn mọ̀ sá ntọ́ bá wá mú ànábì ọlọ́run ọba sá irú lọ́ọ̀yà wo ni wọn lọ́wọ́ láyà àmọ́ ní nàìjíríà irú sáà wo àmọ́ nàìjíríà wàláyé ntọ́lọ́wọ́n ọba sọ náà lùkúránì pé ni wa ma qaddarullaha haqqa qadri pé àwọn èèyàn ọlọ́run ọba fúyẹ́ lójú àwọn ìpúpọ̀ jù wàláyé ọlọ́run ọba ó fúyẹ́ púpọ̀ lọ́kàn wa nàìjíríà ààrẹ ọlọ́run ọba fín baba god mo ń bẹ̀ ọ́ bàbá lókè gbogbo àwọn ọkọ tí ò dáa so ká nípa bá máa tá ń pè lọ́lọ́run ọba ni èyí ò ní jò kókó láyà gan ò ní kó ọ̀ǹgá ti rọ́jú tara ẹ̀ ná kì í máa ṣe ẹjọ́ wípé táàní pé ẹni tó ju tó jí two hundred and fifty billion kó lọ san one thousand ẹni tó jí fóònù gómìnà kó lọ sẹ̀wọ̀n ọdún mẹ́wàá yìí mà kọ́là ń sọ ọjọ́ náà lọ́hùn fa ọjọ́ tó sọ yí pé ní Allahu yahkumu baynana ọlọ́run ọba ni ó sì dájọ́ wa khairul hakimin òun sì lọ bọ onídàájọ́ ẹni tó dájọ́ tá a sọ yìí gan-an ó ti dọ̀ràn sí lọ́rùn wọ́n padà tó ń dá ó jìyà láyé o kò jìyà láyé o wọ́n yọ ọ́ lóye o wọn ò yọ ọ́ lóye o tó bá yẹ pé mùsùlùmí ni yóò tó padà lè dé bá nǹkan mi wájú ọlọ́run ọba ká ní pé kèfèrí ni tiẹ̀ fú yẹ aslan kò ní kankan tó fẹ́ lọ dé bá tẹ̀lé ìyá náà ni àmọ́ mùmí ní sòtóní tí ó dé bá so nípa báyà ẹ dákun ẹ má jẹ́ ká láyà sọ́lọ́run ọba nínú ọ̀rọ̀ wa ẹ má jẹ́ aláyà sọ́lọ́run nínú ìṣe wa ẹ má jẹ́ aláyà sọ́lọ́run ẹ jẹ́ ká mọ̀ wípé ní inna rabbaka labil mirsad ọlọ́run ọba yìí ọba tí nǹkan kan ò lè tanù mọ́ lọ́wọ́ òun náà ni bàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ àá ṣàgbéjẹmọ́wọ́ àá sì wà láyé gẹ́gẹ́ bí ẹni tí ò ní di ìṣẹ́jú sí ń bọ̀ wallahu alam àwọn the right path islamic foundation wọ́n ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí wọ́n fẹ́ bá wa sọ ẹ̀dáhùn ká sì farabalẹ̀ gbọ́ àsìkò yìí ké sí àwọn engineer nasir kí wọ́n paasi mẹ́sẹ̀gì tí the right path ní fún wa bisimilah. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ sọ ní on behalf àwọn tán ń sojú yín ní the right path islamic foundation because foundation ẹ̀ foundation gbogbo wa ni so gbogbo tí n bá sọ ká gbà pé àwọn aṣojú yín ni ó sọ adúpẹ́ fún ọba aláàánú olóore ọ̀fẹ́ aládìpẹ̀lẹ̀ ẹ̀sán rere tó sọ wá di ọjọ́ ìní òun nìkan ni ọpẹ́ tọ́ sí òun nìkan lọ́ba tí ọpẹ́ yẹ fún òun nìkan sì lọ́ba tá a fún lónìí àti lọ́jọ́ gbogbo a sì tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ àwọn tán bá lùgbà àtàwọn tó dó lójú ọ̀nà tí ọlọ́run fi ràn a sì tún dúpẹ́ fún ọlọ́run fún àwọn àáfàá wa tó pé látìgbà tá a ti bẹ̀rẹ̀ ní December twenty six two thousand and ten ó pé ọdún mẹ́rin sìn yóò pé ọdún mẹ́rin ní next month àbí ní December tá a ti bẹ̀rẹ̀ program yìí tá a bá sọ fẹ́ lómi ipò ti dọ́pọ́dún mẹ́rin sìn ẹlòmíà máa só ti tó bẹ́ẹ̀ náà ni a dúpẹ́ fún ọlọ́run lórí àwọn àfáà wa tó yẹ pé kò rẹ̀ wọ́n kò sú wọn ó sì jẹ́ nǹkan tí inú wa dùn pé ní nàìjíríà èmi ò tí ì mọ tibòmíì tí àwọn àfáà tán máa máa péjọ tájọ máa ṣètò fún ọdún mẹ́rin tí ò ní sí pé afáà kan ti bínú lọ ìkan ti bára wọn jà wọn gbọ́rọ̀ síra wọn lẹ́nu mọ́ wọ́n ti ń ṣe wáàsí búra wọn inú èmi dùn pé ọlọ́run kà mí kún ẹni tí ó wà lágbègbèrú àwọn àfáà bẹ́ẹ̀ ọlọ́run ọba aláàánú yóò túnbọ̀ máa wà pẹ̀lú wọn yóò túnbọ̀ máa kọ́ wọn mọ́ ṣe yóò san wọn lẹ́sàn-án ní ayé àti ní ọ̀run mo dẹ̀ dúpẹ́ fún ẹ̀yin tẹ́ dúró tẹ́ ń wá gbọ́ wá sí i nírú àdúgbò tá a wà tó ṣe pé ọ̀nà àbáyọ tayé ló ṣe pàtàkì jù tó ṣe pé tá a bá débì kan sìn táwọn èrò pọ̀ sí rẹpẹtẹ ní tẹ́ máa gbọ́ ni pé láti gbọ́ tí mo ti ń wá bì ní àṣírí mi bẹ̀rẹ̀ sí bò ni mò ń rọ́nà àbáyọ ìyàwó mi tí ò ti lóyún ló lóyún ẹ àwọn ọmọ mi tí wọ́n radmission wọ́n bẹ̀rẹ̀ sí radmission tó pé n tó máa ń gbé wa lọ síbi kápọ̀ kápéjọ nìyẹn àwa wá ń wá bíi láìsí pọ́n sọ fún yín pé tẹ́ bá ti ń wá bí o lẹ́yìn oṣù mẹ́fà ẹni tí ò kọ́lé ó bẹ̀rẹ̀ sí kọ́lé ẹni tí ò ní mọ́tò ó bẹ̀rẹ̀ sí ní mọ́tò ẹni tí ò bímọ ó rọmọ bí a sì ń wá kò sì sú wa inú wa sì ń dùn a sì ń fi yan gan ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kó sú wa ọlọ́run ò ní dùn wá ní ládàá ẹ̀ gbogbo tán ti ń sọ fún wa látàárọ̀ ọlọ́run ọba yóò ṣàánú wa lórí àwọn ọjọ́ náà ọlọ́run ọba yóò sì tiwa ní fífúyẹ́ yóò ṣe wá lẹ́ni tó ṣe pé àlejò náà látijọ́ máa sọ̀rọ̀ pé à ẹran ti mandate ọ̀ tátùmọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé à ń bá túmọ̀ kí n tún wájú bẹ́ẹ̀ lọ àbámọ̀ dáadáa ọlọ́run jẹ́ ká lè ní lọ́jọ́ náà ọlọ́run ọba aláàánú bó dẹ̀ ṣe máa ń ṣe nǹkan ẹ̀ àárínú wa náà tó pé gbà tó ti bẹ̀rẹ̀ sí wá bíi náà ni gbogbo àwọn nǹkan táyé yẹn láìsí pé òun la fi ń wá bíi ló bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí wa náà ádàkó ti ṣẹlẹ̀ sí wa àbí ká mẹ́ńtó ti ṣẹlẹ̀ sí wa pé ìgbà tó bẹ̀rẹ̀ sí wá bíi náà la rí pé ó ti ra mọ́tò ó ti kọ́lé ó ti bímọ even though kì í ṣe yẹn ló mú wa wá ìdí èyí ni pé kò síbi tá a lọ tọ́lọ́run ò sí èyí tó wá dáa jù ni pé ká lọ bí tọ́lọ́run fẹ́ ká lọ ká wá pàdé àánú rẹ̀ níbẹ̀ àwọn lẹ́tọ̀rọ̀ àwọn sọ lẹ́ẹ̀kan pé ṣé báwọn kan lọ Ọ̀ṣun Òṣogbo àwọn náà dẹ̀ máa ní tẹ́símọ́nì pé Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún ẹ̀mí ò lè máa lọ tí n bá ti lọ ibẹ̀ mo ti máa ń tọrọ ohun tí ó ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ ń ṣe fún mi àwọn náà gbà pé ibẹ̀ yẹn lọ́nà ọlọ́run tí ò ṣì àwa lọ́nà kò ní ṣì wá lọ́nà láéláé ọlọ́run ní jẹ́ ká padà níbi ọ̀nà tó dáa ọlọ́run yóò túbọ̀ jẹ́ ká wà lórí ọ̀nà ẹ̀ títí tí ọlọ́run fi gba ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ nígbà tá a bẹ̀rẹ̀ kí ló mú a bẹ̀rẹ̀ náà ni pé a fẹ́ kí àgbọ́yé ẹ̀sìn Islam kó yé gbogbo wa torí wọ́n ṣe sọ wọ́n ní tí wọ́n sọ̀rọ̀ sàbẹ̀ àbí bóyá tàbí hàn tó déta tó ní ah islam yìí kò jọ islam mọ bóyá báwọn èèyàn ṣe ń kírun pé tán bá wá wá ilé ayé tá a wà ń sìn kódà wọ́n tiẹ̀ ní pé bóyá kò jọ islam ilé náà la rò tá a fi ní pé ah oníkálukú ló ń claim islam àtẹnudó yìí pé àtòrí eku àtòrí ẹja àti gbogbo ẹ̀ náà ló ń gún papọ̀ òun náà sọ pé òun lòún mọ̀ nípa islam àwa rí i pé eléyìí ò bá mu àwọn èèyàn wà tán fẹ́ ṣe islam bó ṣe yẹ bó la ṣe lè jẹ́ kí islam tòótọ́ kó yé àwọn èèyàn la fi bẹ̀rẹ̀ ètò yìí òun la fi tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run ní ọ̀kan èròǹgbà wa nígbà tá bẹ̀rẹ̀ ni pé a fi wá sí bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú àkídà ìmọ̀ ọlọ́run lọ́kan tá a bá ti wá ṣe tá a ti ṣe gbogbo àwọn lẹ́kítọ̀ tó yẹ ká ṣe láàrin bí ọdún mẹ́ta lórí ọ̀rọ̀ àkídà ní tí ó kù fún wa ni pé ní tá a ti ṣe yìí cd ẹ̀ e, ká tún repackage ká print books ìwé ká wà lórí website gbogbo àwọn níta ti ṣe lecture lórí ká bẹ̀rẹ̀ sí fọn káàkiri débi pé ńgbà táwọn ò bá sí mọ́ gbogbo àwọn nǹkan yìnyín á sì wà ń bẹ̀ bọ̀ ńgbà bá ṣe ń bẹ́tò yẹn lọ a rí i pé ọdún mẹ́ta ò lè yanjú ẹ̀ a extend ẹ̀ àti parí ọdún kẹrin sí a tún wá rí i pé ọdún mẹ́rin kò yanjú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ńlẹ̀ kó dà pé kínní ní tó ti dáa náà ni pé kọ́lọ́ọ̀ plan tí plan bá fẹ́ change a jẹ́ pé èyàn ó tún béèrè èyàn ó change gbogbo bó la ti fẹ́ rówó bó la ti fẹ́ rí nǹkan náà ni so n ta wá ń rò nǹkan méjì la wá gbé wá síwájú yín lé ká tó sọ nǹkan méjì yẹn a fẹ́ kẹ́ mọ̀ pé níbẹ̀rẹ̀ ní December twenty six two thousand and ten a bẹ̀rẹ̀ pẹ̀lú ǹjẹ́ ta ni Ọlọ́run who is God bóyá tẹ bá sì rántí ibẹ̀ la wá bá dé títí láti pé ta lọ́lọ́run àti wá dé pé a wà níwájú Ọlọ́run lé ní ibà ẹ̀sìn ṣe pé jọ́ni yẹn ó ti which means ọlọ́run àti bíra ọlọ́run àti bí wa àti sọ pé ta lọ́lọ́run àti sàlàyé ọlọ́run fún wa bá a sì máa sìn a sọ fún wa pá pàdé ọlọ́run àti wá pàdé ọlọ́run báyìí sìn oníkálukú wa gan tá a bá àṣẹ wa ń sìn ǹjẹ́ gbogbo ń tán sọkalẹ̀ yìí tá bá lè ní lọ́jọ́ yẹn dé ǹjẹ́ a ti rẹ́dì bí ǹjẹ́ a ti ṣetán láti pàdé ọlọ́run bí kí làwọn dáadáa tá ti ṣe kalẹ̀ ara dáadáa tá a ti ṣe kalẹ̀ náà ni pé à ń wá síbi wá sí táwa náà mọ̀ sọ fọlọ́run pé mo gbìyànjú láti mọ̀ pé kí ni Islam mo gbìyànjú láti mọ̀ pé ta lọ lọ́hùn mo gbìyànjú láti mọ̀ pé bó mo ṣe lè sin lọ́hùn ìgbà tí mo dẹ̀ gbọ́n mo gbìyànjú láti máa ṣe àwọn nǹkan tí mo gbọ́ láti ṣe ara dáadáa yẹn náà ni pé téèyàn bá wá rí ibi tí dáadáa náà ó ti wá fọ́nká ànábì sàrọ̀sà wọn ló sọ ẹ̀dákun tá a dìtẹ̀ bá rán pé kì í sára wa ẹni tí ò fẹ́ dáadáa fún ọmọlàkejì ẹ̀ àwa tá ń wá bíi àti soríire àti mọ̀npa Islam ǹjẹ́ bí la fẹ́ kó pin síbí ara ìsí dáadáa náà ni pé ká má fẹ́ kó pin síbí ǹjẹ́ ọ̀nà wo ni òfin ní pin síbí àti ilẹ̀ pósítà àti ṣe gbogbo ẹ̀ lórí cd lórí rédíò pé bó jẹ́ kọ́bọ̀ bó jẹ́ one naira lọ́dọọdún kò fẹ́ sọ́dún tá àná tó eh, bóyá bíi twelve million naira lórí program yìí yóò mọ̀ ìyàwó yẹn lẹ́nu pé báwo náà ṣe fẹ́ ná twelve million naira all lórí lecture yìí lóṣooṣù à náwó rárá a máa ná two fifty thousand naira àdẹ́nṣe lóṣooṣù ìgbà míì àṣelẹ̀ méjì láàrin oṣù lórí rédíò rédíò station kọ́ wà tó pé à ń san five hundred and seven thousand naira lóṣù mẹ́ta àdẹ́nṣe lórí rédíò mẹ́ta à ń ṣe ń lọrin à ń ṣe lẹ́kọ̀ọ́ à ń ṣe nìbàdàn dẹ àwọn logistics lóríṣiríṣi tó ń lọ bẹ́ẹ̀ ẹ́ kì í ṣe pá ń sọ láti sọ fún yín pé bóyá à ṣe nǹkan kan à ṣe nǹkan kan torí kò sẹ́ni tó lè ṣe nǹkan kan àfẹ́ ẹni tọ́lọ́run bá kàn lòún sábàbí ìdùnnú dẹ̀ ni oríire làwa kà kún pé ọlọ́run jẹ́ ká lè wà lára àwọn tó lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ àwọn míì ná jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀nà àánú ọlọ́run ò ṣe tiwa bẹ́ẹ̀ àwa dúpẹ́ àwa dẹ̀ yin ọlọ́run fún àwa ń kà kún ohun tá à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ni ìṣèǹtẹ́ nìkan tá à ń fẹ́ pé bóyá kẹ́nìkan máa sọ pé à wọ́n ṣe nǹkan kan rárá so à ń sọ kìí ṣe torí pé torá wa mọ̀ pé àwa ò ṣe nǹkan kan rárá àtìrá nínú oore tọ́lọ́run ṣe fún oníkálukú wa kò jẹ́ nǹkan kan a kó dúró síbẹ̀ à ń fẹ́ kọ́lọ́run tún lò wá ń sábàbí láti ṣe jù bẹ́ẹ̀ lọ bọ̀ àwa náà ń fẹ́ kó ṣe pé ẹlòmíì náà tó náà bá ń wọ́nà dáadáa láti ṣe pọ́nà yẹn sí àtìnà mẹ́ni kankan ọlọ́run la mọ̀ pé ó lè ṣe gbogbo tá à ń sọ yìí ẹ̀ńtọ́lọ́run bá ní yóò ṣe náà ni yóò ṣe ẹ̀ńtọ́lọ́run bá ní yóò ṣe lóore náà ni yóò ṣe lóore ẹ̀ńtọ́lọ́run bá ní yóò ṣàǹfààní bẹ́ẹ̀ náà ni yóò ṣàǹfààní bẹ́ẹ̀ kọ́lọ́run kó kà wá mẹ́ni tí ó soríire nínú níta gbékalẹ̀ ìlàdó àti gbogbo wa ọlọ́run ò ní ṣe wá lára ẹ̀ńtọ́ ìpé tó bá ti mọ̀nà yóò dínà mẹ́lòmíì ọlọ́run yóò sì sí náà nú fún gbogbo wa ní orílẹ̀-èdè náà la wà la mọ àwọn kan tí ò mọ Ọlọ́run tí ò sin Ọlọ́run àwọn tán ní jásí wọ́n ní jẹ́sí ẹ̀mọ jẹ́sí tí àwọn fúbọ́là àwọn ní jẹ́sí bọ̀ wọ́n ní good fúbọ́là tó pé tán bá ní ìdí one billion naira wọ́n á ná freely ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé tẹ́ni tó bá ní jẹ́sí tó bá dórí feed kí làwọn èèyàn máa ṣe wọ́n á pariwo ẹ̀ ẹ́ẹ́ ẹni tó wá mọ bọ́ọ̀lù gbá tí ò ní jẹ́sí tó bá wọlé wọn tẹ̀ níwò bọ̀ǹgbà tí bọ́ọ̀lù bá fi parí ta làwọn èèyàn mọ̀ yìí ẹni tí ò ní jẹ́sí tó ní footballer ni àwa lẹ́sìn àmọ́ ọlọ́run bọ̀ ní nàìjíríà lé ní àwọn ò ní jẹ ló fi di pé à ń sọ̀rọ̀ twelve million tó fi di pé à ń wò pé bóyá owó ńlá kan ni àwọn kan wà tán bá need one billion láti ná sọ́nà àánú wọn kò nira fún wọn láti rí bọ̀ àwo à envy wọn àánú wọn ló ń ṣe àwa ọlọ́run ò ní ṣe wá lẹ́ni àánú ọlọ́run ò ní jẹ́ káwa ó ná agbára wa àti owó wa àti ìmọ̀ wa sí ọ̀nà àánú gbogbo wa tọ́lọ́run ti wá fi sí ọ̀nà tó tọ́ yìí ọlọ́run ní jẹ́ ká padà lórí ọ̀nà náà ká tó wá máa bá lọ látijọ́ ta ti ń ṣètò yìí mi ò rò pó ṣẹlẹ̀ rí ká bí yín pé kí n tiẹ̀ ní àwọn nǹkan tí ẹ rí sí ètò yìí ìdí èyí a fẹ́ kí èèyàn mẹ́ta most likely èèyàn méjì nínú àwọn ọkùnrin dẹ̀n táwọn obìnrin bá lè sọ̀rọ̀ through ẹnìkan lókè kẹ́ẹ̀kan sọ fún wa bóyá n tẹ́ rí tá à ń ṣe tó dáa tẹ́ fẹ́ ká múra sí ni àbí n tá ń ṣe tí ò dáa tẹ́ fẹ́ kí àfilẹ̀ àbí tó dáa tá àti máa ṣe àbọ̀ náà tẹ èrò pa àfi lè ṣe program míì tí ó tún fi dáa sí abẹ́lòmíì gan tó rò pé àyè kan wà ń bì kan tó dáa ju bí tá à ń lo ìgan lọ tó yẹ pé mi mo sì wà ń kápá ẹ̀ àbí mo mẹ́ni tó wà ń kápá ẹ̀ àbóríṣiríṣi nǹkan tẹ bá rò pé yóò ran ètò yìí lọ́wọ́ tí gbogbo wa tá a fi lè tún máa jàǹfààní ẹ̀ ìyẹn àkọ́gbọ́ yín káwa náà tó wá make request yín kọ́lọ́mọba kó ṣàánú gbogbo wa. asalaamualeykum jama musulmi gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè a dúpẹ́ púpọ̀ fún àwọn jàmọ́ the right part arúwàláhì làásìn a dá ọpẹ́ gan nítorí pé ní irú àǹfààní yìí káì ó dàbí pé ní mo fẹ́ mọ́ ti rìnnà kó níbòmíì mo ń lọ lọrin àmì mo ń lọ Ìbàdàn mo ń lọ Èkó bọ̀tí ilẹ̀ yìí tí mo máa ń gbọ́ láti ìbàdàn ti bẹ̀rẹ̀ bóyá yìí tí mo mí ìsọlẹ̀ mọ́jú méjì mẹ́ta lọ ìyẹn kọ́ ni mo fẹ́ lò ní tí mo fẹ́ lò ní pé ní àǹfààní tí à ń gbọ́ nǹkan méjì ní pàtàkì rẹ̀ òní pé ní irú wáàsí tá à ń gbọ́ ń bì báyìí kò síbi tá ń ti ń gbọ́ nígboro ẹlẹ́ẹ̀kejì ni pé ní ààyè yìí ká má rò ń pé ní bóyá ó jìnnà kò jìnnà rárá ó sì dáa tó torí pé ní irú wáàsí òótọ́ tá a ti rí òótọ́ gbọ́ à ń rí nígboro ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ òun ni pé owó lóòótọ́ àní ṣùgbọ́n à ń rí n fẹ́ à ń gbọ́ òtítọ́ fún ìdí eléyìí èmi rọ eh, the right path pé ní kọ́dà kan kọ́kọ́ tí ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́ a ti mọ̀ nínú àwọn ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam níbi tá ti ní anábì sọ pé ní gbogbo ìjọ pátápátá ni o ni ìṣòro títí ẹ̀ ìṣòro jàmọ́ àwọn àlùmọ̀ tó ń lówó torí ìdílé káfà gbẹ́kẹ̀ lọ́lọ́ ọlọ́run máa ràn wá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì pé ní ìyí tó rí ní ọ̀rọ̀ tí ẹ ti sọ tí mo sì fẹ́ pé ní kẹ́ ẹ a ti ṣe yìí tó bá lè wà nínú wẹ́bsáìtì àbí nǹkan tó yẹ pé ní à ń rí kà kìbá dáa torí pé ní gbogbo fídíò ní ìta ká tá a sì ń gbé kiri kò lè lọ ọdún kan kò lè lọ ọdún méjì tí ó fi máa parẹ́ ó sì ti wá kọ́ wa lọ́ọ̀lẹ̀ kò jẹ́ ká ka nǹkan kan nínú òwe fúnra wa eléyìí ò sì ṣe é kíp gẹ́gẹ́ bí ìwé ọlọ́run ràn wá lọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún àwọn ìjọ the right path foundation ìgbìyànjú wọn pọ̀ gan èkó ni èmi ti kọ́kọ́ bá wọn pàdé rí tí mo gbọ́ ní rédíò mo fi wá wà lọ sí ibi tí wọ́n ti ṣe ní Ìkẹjà yẹn so ìgbìyànjú tó ń ṣe yìí Ọlọ́run dákun mọ́ ẹ̀ ti kó dópin ó ń yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àárọ̀ yìí tá a dé síbà yìí tá a họ́ rí sí àtọ́wá èrò tètè dé sí àyẹn gbófo èmi wá wò pé àbí àwọn èèyàn ti ń pẹ̀lú ìjókòó yìí ni àmúgbàtà padà ayé tó pé àwọn padà aráàlú táwọn èèyàn padà wá ń dé wọn pé àjẹ́ pé àwọn èèyàn létí dé ni ẹ rí i pé àfa wa ń sọ nígbà yẹn pé wọ́n á akọ aago mẹ́wàá ní program ọmọ pilẹ̀ so àjẹ́ pé tí program bá ti wá ń ní aago mẹ́wàá yẹn so àwọn èèyàn náà wọ́n ti wá mọ̀ nísìn àwọn náà ètè mọ́ wá dé before kágo mẹ́wàá yẹn tó lù ní tí mo fọ yìí gan sọ ní tó jẹ́ kó ọ̀rọ̀ mi bí ọ̀rọ̀ yìí ni pé kán dákun tó yìí tọ́ lọ́hùn gẹ́gẹ́ bí àbátan lọ sí sọ nísìn pé anamọ̀sí ló ní àdánwò títí ẹ̀ àmọ́ ìjọ wọn ànúmọ̀sá sálá owó ni tábà ju bá ju ẹ̀ kílò ẹ̀ síta ní sìn pé kí wọ́n sẹ́ndì kó kálukú máa sẹ́ndì nǹkan tó bá ní sí báǹkì fún ìjọ yìí bóyá ni wọ́n á rí nǹkan kan tó tó nǹkan kan lérí nǹkan náà àmọ́ àwọn tí wọ́n ń ṣe ọlọ́run ò ní gun yín nípa ọlọ́run dẹ̀ máa ràn yín lọ́wọ́ sí gẹ́gẹ́ bí àwọn tán náwó lé lérí àbáwọn àfa wa tí wọ́n sì ń gbìyànjú ní gbogbo wa pé kíní yìí kò ní dojúbolẹ̀ ọlọ́run dákun á sànù wọn lélẹ́rí aláwọ̀ alákọ̀tàn rẹ̀ sí ìjọ tó dáa ni ọlọ́run dákun ajé ká bá a débi pé a sọ ìyá ẹ̀ tàbí kíá mọ̀ so bákan náà ẹ ọ̀ nípa àwọn tí wọ́n ṣe tàfíìsù wa so wọ́n ní àwọn ọmọ tí wọ́n gbìyànjú àwọn nǹkan wọ̀nyí yìí ọ̀pọ̀lọpọ̀ náà kì í rí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n kọ́nà dàgbọ́ bá ràn wọ́n lọ́wọ́ a fẹ́ àwọn ọmọ náà tó kún ó yé nínú nǹkan wọ̀nyí yìí tó pé kíka kúránì wọn náà yóò da kọ́nà ọmọdé kọ́nà bá àwọn afáàtà ń ṣètò nǹkan náà kọ́nà kọ́ ràn wọ́n lọ́wọ́ ọlọ́mọdé kí ètò yìí ọlọ́mọdé kó bàjẹ́ ọlọ́mọdé ó dó àtàyàmọ̀lì kìámà tí kọ́ wá sí dé fún aláyàtàlì kìámà. ẹ ǹkan tí mo gbà ní èrò tí mo fi wá sókè ni pé ní àwùjọ tí èmi wà mo ṣe àkíyèsí pàtàkì tó ṣe yí pé mo notice pé púpọ̀ nínú àwa ọ̀dọ́ wàláì tàláì àmọ́ nǹkan tí ń jẹ́ ìsìn Islam díẹ̀ nínú wa tó ṣe pé tá a bá tiẹ̀ wá sọ díẹ̀ ta kàn ra gbọ́ kínkínní ta gbọ́ fún wọn bíi pé áá bulẹ̀ yín ti wá wá ti yín ni wọ́n ṣe mọ́ ń wá so mo wá fẹ́ gba àwùjọ yìí ní àǹfààní mo fẹ́ gba àwọn níwọ̀nyànjú pé tí wọ́n bá lè try ọgbọ́n wo la lè gbà tó yẹ pé àwọn mẹ́sẹ̀gì yìí yóò lè mọ̀ dé ọ̀dọ̀ wọn kò é dé ọ̀dọ̀ wọn rárá díẹ̀ ọgbọ́n la kàn fi ń rí ibi pé a kàn ń ṣe mistake gbọ́ pé a orí fóònù ẹnìkan a kàn gbọ́ tá a gbọ́ irọ́ náà ń pa ṣùgbọ́n tá ti wá gbọ́ làwọn á notice pé òtítọ́ ni àwọn ọ̀rọ̀ yìí but most àwọn èèyàn ò gbọ́ rárá àfàwọn tó kàn ní àǹfààní díẹ̀ nu wa ló lè ka ìwé àwọn èèyàn yìí fẹ́ ka ìwé tẹ́ bá fẹ́ fi nǹkan pamọ́ fún wọn sìn ẹ̀kọ́ sínú ìwé wọn ní ka so díẹ̀ nu àwọn èèyàn ni máa ń ṣe ìgbìyànjú àti ka ìwé bóyá tó bá jẹ́ pé bíi mp3 kán ṣàmọ̀ ṣe sínú fóònù kólúkálukú wa ká mọ̀ sẹ́ǹdì rẹ̀ fúnra wa táwọn èèyàn bá ti ń gbọ́ wà láìtàláì wọ́n máa ń bínú gan ni bọ̀tán bá ti gbọ́ tán tó bá fi padà wá lọ́jọ́ kejì tòótọ́ òtítọ́ ọ̀rọ̀ wà nù rẹ̀ yìí ẹ dákun ẹ jẹ́ ká ṣe sínú àwọn fóònù náà bóyá tá a bá lè rí mọ sẹ́ǹdì sí wọn ó lè mọ mú wọn ṣẹ́ẹ̀rì padà wá. salamu alaykum wa rahmatulahi wa barakatu. Ah, láti ìgbẹ́ ti ní àwa ti wá a sì pọ̀ tí a máa ń wá sí ibi ètò yìí alhamdulillah nínú àwọn àṣeyọrí tọ́lọ̀ ní kí àwa náà mọ rí ní ọ̀dọ̀ wa nígbẹ̀tì òun náà ni pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọn kì í tiẹ̀ fẹ́ wá sí àwọn programs wa tẹ́lẹ̀ tí a máa ń ṣe ṣùgbọ́n alhamdulillah pẹ̀lú pé pẹ̀lú pé à ń rí àwọn kọ̀ọ̀kan introduce programu yìí sí pé ẹ jẹ́ ká lọ sí programu yìí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó yẹ pé ẹ̀mí ẹ̀gàn ni wọ́n á fi fẹ́ wá tẹ́lẹ̀ wàláhì wípé ẹ jẹ́ á ohun tí wọ́n ṣe ń bẹ̀ ṣùgbọ́n lẹ́ni alhamdulillah pípọ̀ àwọn tí a ń bá sọ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń wá nígbà tí wọ́n bá fi tó oṣù kan oṣù kejì oṣù kẹta wọ́n ti di ẹni tó ṣe yí pé ẹ ti mọ rí àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run àti tànẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam tí ẹ ó ti máa rí ní ara wọn kódà nígbà tí àwa náà lọ́lọ́run lò ní sábà bíbọ́ ojú wa sí kiri lọ́dọ̀ wa bá a sí kiri mọ̀ yìí nípa ìrìn àjò àgbọ́yé sunna tọ́lọ́ àti tànábì ṣùgbọ́n nígbà tó dé stage kan à ń invite àwọn àgbàlagbà gan wa tó ṣe pé àwọn náà tó wá síbí alhamdulillah ọ̀pọ̀ wọn nísìn èyí tá a bá sọ fún wọn pé kí wọ́n wá inú ìbànújẹ́ ni wọ́n máa ń wà lórí wípé àwọn ò wá even àti wàá nu mọ́tò tẹ́lẹ̀ tí mo rántí pé à bàbá èkó àmọ̀ràn ti sọ fún wọn ọ̀pọ̀ gbàtà máa ń lọlé ní kálukú wọn mọ̀ sọ pé à wàláhì program tó ní kò sí kan bá a bá gbé tá a bá ṣe èyí tá a ṣe lónìí èyí tá a bá tún ṣe á tún enjoy ẹ̀ ju èyí tá a ti ṣe lọ eléyìí ti ń túmọ̀ sí pé kò kí ń ṣe bíi nìkan o gbogbo ayé àwọn èèyàn wá láti Kìsì nítorí program yìí láti Ìgbòho gbogbo bí tí mò ń sọ yẹ Ọ̀yọ́ state ni táàmù yìí pé iṣẹ́ ńláńlá òun là ń ṣe fún di eléyìí èmi náà ń rọ siratul mustaqim kájọ ìgbìyànjú wa náà ọlọ́run ó gbà ní ìbádà fún wa ká mọ́ wẹ̀yìn wò lórí ẹ̀ ó sì súnmọ́ kó ṣe pé a mọ̀ gbọ́ oríṣiríṣi àwọn nǹkan bóyá a ṣe ohun tá à ń ṣe ó kù díẹ̀ káàtó ó ṣe déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí èmi ń sọ̀rọ̀ tèmi lọ ni pé yìí tá a máa ń ṣe tá a bá ti rí pé dáa ká gbìyànjú láti tún kọ́ntínú lórí rẹ̀ tabara kíyèsí lórí àwọn nǹkan tá à ń ṣe kí eléyìí kù díẹ̀ káàtó lórí àwọn àlámọ̀rí ká gbìyànjú láti ṣiṣẹ́ lórí ẹ̀ níparí ọ̀rọ̀ mi wà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwa táwa ń bì oríṣiríṣi society àbí kí n sọ wípé àwùjọ kọ̀ọ̀kan tí kálukú wa tá a belong sí pé abitọ́lọ́ ti ní kárí dáwà wa gbà oríṣiríṣi ókọ ókọ ókọ ókọ ní ń bẹ ṣùgbọ́n irú bíi nísìn èmi fẹ́ rí pé kèé ṣe ókọ kan tá a sọ pé ẹnìkan gba fọ́ọ̀mù kan lórí ẹ̀ kìí ṣe ó kọ kan tásọ yìí pé bóyá àwọn kan ni wọ́n ń ṣe gbogbo ohun tá a bá sàfẹ́ ṣe àwọn kan ni ó ṣe agbátẹrù rẹ̀ ni mo rí ẹ̀yin tí ẹ jẹ́ bàbá wa ń bì í sí kò kí ṣe bóyá ẹni ra ẹni ẹni tí ọba ti sí ń jọ wa ìjọ eléyìí òun ni rárá owó tẹ bá ní kálukú ọmọ ìdílé pé àwọn ibi tọ́lọ́ ń kádà pé kálukú wa ká belong sí á rí i pé yóò pọ̀ gan eléyìí dẹ̀ ṣe wá ní ń ṣe wá ní ẹyọ kan so nítorí ìdí eléyìí abẹ́ ọlọ́run ọba ìjẹ́ ọ̀kan náà ọlọ́run ò ní jẹ́ kí ó di yẹlẹyẹlẹ mọ́ alọ́ subhanaka allahumma wa bihamdiki. sọ́lọ́ ọ̀la níbi kẹrí ẹ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ àwọn ìjọ yìí láti ya two thousand and ten ni mo ti ń rí tẹ́ksì wọn and mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé this is my first time àdìtàǹbì náà ní ilé wa mo ní àwùjọ kan tá a máa lọ ní every Sunday almost the same time náà ni ìyẹn Islamic Missionaries Association of Nigeria a máa organize different types of this tá a ti wá rí i pé Islam ní pọ́blẹ́mù púpọ̀ jù kódà ní àná ní nǹkan bí aago méje náà la kù ní meeting nílé aláàjì oríire mo wá rí i pé gbogbo wàhálà tá à ń ṣe lọ́hùn-ún ẹ̀yin tẹ́ wà ń bí yìí ó fẹ́ tó dùn yín kọjá àwa torí pé ọ̀nà tẹ́ ń gbé gbà ọ̀nà tí ó dáa púpọ̀ ni ṣùgbọ́n ẹ sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí n bá jáde kí n sọ nítorí n fẹ́ jáde rárá sálẹ̀ ń bẹ̀ mọ̀ wá n fẹ́ jáde ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni pé bọ́bá yẹ pọ́nà kan tún wà tí ẹ lè ṣe tuntun dáa jù báyìí lọ gẹ́gẹ́ bí èrò tiwa àna ẹrú tèmi tí mo ra kàn yí pé ẹ tún lè ṣe ẹ dákun ọ̀nà tí ẹ̀ ń gbà rí àrànṣe tí ẹ̀ ń fi rí nǹkan yìí mo fẹ́ kí bẹ ọlọ́run ọba orí rẹ̀ gbogbo bíbí tí n bá ti ń wá àánú rí jù báyìí lọ tó yẹ pé ń ni tí ń gbogbo ń tọ́lọ́run ọba padà mi ṣùgbọ́n gbogbo wa lónìí lónìí àkọ́kọ́ tí mo wọ́n fẹ́ẹ́ lè máa sun ẹkún torí pé mo gbọ́ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ gidi lọ́dọ̀ bàbá tó ṣe wá sí yóò wù mí ẹ ṣe àdásà àwọn ìlú ní Kwara bó ṣe pé torí ya ń jẹ ìsìláàmù púpọ̀ jù ń jẹ wá o ní gbogbo oṣù a máa lọ níjọ́ mi ẹ̀dúró dè wá ẹ̀dúró dè wá sọ ṣùgbọ́n irú eléyìí ọ̀dà bẹ́ẹ̀ pé a ní opportunity púpọ̀ jù bó ṣe pẹ́ kọ̀ọ̀kan ni ní ẹ̀yìn oṣù èrò tẹ àwọn ẹni tẹ́ máa rí lè má pọ̀ tó ti wà ní àyín ṣùgbọ́n impact tẹ́ rí fún Islam yóò ju tiwa níyìn lọ torí pé bẹ́ẹ̀ bá súnmọ́ wájú ẹ̀ rí i pé ìyà ń jẹ Islam púpọ̀ jù ẹ̀ sí lọ́fà bó máa rán bá rí ni lọ́jà sẹ́ẹ̀po ni ẹ̀chúsì ń bẹ ẹ̀chúsì ní bíi káyàmá àbí kínní gbogbo orú wọn bá ní ìyá ń jẹ ìsìláàmù ọlọ́run ọba yóò ti àníyàn yín dáadáa tí ẹ̀ ń ṣe yóò jẹ́ kí ìyà tí ń bẹ lára àwa mùsùlùmí yóò bá subahana rabbika rabbil izzati amaya. afa hussein. naam salaamaleykum wa rahmatulahi wa barakatuhu mo gba mẹ́sẹ̀gì látọ̀dọ̀ àwọn ìyá wa pé ọlọ́run ọba náà bá wa san àwọn sirọ́tìlì mùsítẹ́kìm ní ẹ̀san olóore jazakumullahu khairan jaza fi dunya wal akhirah so nínú mẹ́sẹ̀gì tí wọ́n pass ni pé ọ̀fẹ́ jọmọ́ ti èyí tí màá bá wa sọ nísìn wọ́n ní kéka àwọn sirọ́tìlì mùsítẹ́kìm kan ṣe ìgbìyànjú kí program yìí kọ́ máa jẹ́ Ìlọrin nìkan kó ti jẹ́ àwọn ìlú mi lóríṣiríṣi kan sì sì gbìyànjú láti pe àwọn mọ́ọ̀mù kọ̀ọ̀kan lórí bí wọ́n ṣe ń kírun fún wa láti fún wọn ní àwọn knowledge bí a sì máa kí irun nínú mẹ́sẹ̀gì tán paasi sí àwọn jama nìyẹn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. adúpẹ́ púpọ̀ fún àwọn eh, ọ̀rọ̀ ìyànjú tí a gbọ́ ó wú wa lórí ó sì dùn mọ́ wa púpọ̀ because yorùbá ní yiniyini kásìmì bọ́kẹ́ tó lọ pàtàkì ibẹ̀ ni pé níta ń sọ ni pé kì í ṣe dandan kí support tá à ń béèrè fún kó jẹ́ ìlọrin nìkan ó lè jẹ́ gbẹ́tì ó lè jẹ́ òkè ọdẹ ó lè jẹ́ òmùàrán ó lè jẹ́ káyàmá ó lè jẹ́ ṣakí ó lè jẹ́ kìsì ó lè jẹ́ òkè hò support tá à ń béèrè fún ó lè wá láti gbogbo bíi afẹ́ kó clear torí wọ́n lè ní wọn béèrè à ń sọ pé a ní ìdí ìrànlọ́wọ́ ọlọ́run láti ọ̀dọ̀ gbogbo ẹni tọ́lọ́run bá fi rán mo tún fẹ́ tún sọ à ń béèrè fún ìrànlọ́wọ́ ọlọ́run látọ̀dọ̀ ẹni tí ọlọ́run bá fi rán sí wa à ń béèrè à ń tọrọ ìrànlọ́wọ́ ọlọ́run torí a mọ̀ pé ìrànlọ́wọ́ ọlọ́run ni o látọ̀dọ̀ ẹnikẹ́ni ìbájẹ́ ìtẹ́ ẹ̀ ń wà níbí náà àbáwọn tẹ́ ẹ mọ̀ ń gbòòrò sí the right path islamic foundation kọ́nà ọba láàánú kó san gbogbo wa ní ẹ̀san olóore àjọ pàdé lálejò náà lágbára ọlọ́run subhanahu rabbika abili isati amaya sifun wasalaamu alayhi wa sallam. alhamdulilayi ẹ dákun jẹ́ mọ́ àdìsí pé sòrò mùsùlùmí owó ni hadisi bí àwọn yẹn bá débi dodo léyìí ni o òṣìṣẹ́ ńlá muhammad kò wí bẹ́ẹ̀ o subhanakala alhamdi ashadu ala ilaha anta astaghfiruka wa atubu ilayk.